بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وعلى والاه اليوم نجزي أجاك دوبوني نو أصل رمضان في بيانات واتسي يقول من أدون أتسي أدون تجيني عادة هجرة السلام عليكم ورحمة الله وبركاته إنهم قتي يولي توفى لاوه wọn ni pé tí gbogbo ẹ bá gbóná jù irú àkókò táwọn ẹwà lọ bọ́ sí i èèyàn lè wẹ̀ lọ́sàn-án èèyàn sì lè rọmi sórí láì ní lọ wọ ìlú yorùbá láì ní gbójú èdè yorùbá tí wọ́n fi ń pe àwẹ̀ láwẹ̀ nígbà tí islam ti jẹun tó ń gbajúmọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá ohun táwọn ọ̀rí tọjọ lọ́dọ̀ wọn òun ni ìlànà àwọn aláìnígbàgbọ́ kan tí wọ́n fi máa ń pe àlùjọ ní sọ́dọ̀ ara wọn òun ni pé wọn ò ní jẹ wọn ò ní mu wọn ò ní wẹ̀ ìgbà wọn padà ráwọn mùsùlùmí tí wọn ò ní jẹun látàárọ̀ dálẹ́ wọn á ní àwọn táwọn náà ń ṣe náà ní àìjẹ àìmu àìwẹ̀ wọn padà wá yọ méjì yẹn kó mi àwọn aṣọ di àìwẹ̀ àìwẹ̀ yẹn náà wọn tún ṣe lọ́kàrà dàwẹ̀ sọ̀rọ̀ làwọn fi wá gbà pé gbogbo ẹni tó bá ti ń jáláwẹ̀ kò gbọ́dọ̀ wẹ̀ lọ́sẹ̀ àwẹ̀ <laughs> nítorí àìwẹ̀ ní í ṣe ó dàbí ọ̀nà àwọn àgbàlagbà wọn bá rẹ́ nìkan tó lọ gbómi dání lọ́sàn-án àìtó lóun fẹ́ wọ wọn ni a ah, ọ̀ ń gbà wẹ̀ tó tọ̀ ọlọ́run ò gbèrò ìnira fún wa àpájùlọ àsìkò táwọn ẹ lọ bọ́ sí i ọlọ́run ọlọ́run jọ kò sí wa pẹ̀lẹ́ o a ah, wọ́n tún ṣe bí kójú ọ̀rọ̀ lànà kò tún rọ̀ rẹ̀ tí wọ́n bá fi di àyè làbáyé àwọn ẹ̀yìn ó ti ṣèyàn yàmáyàmá òbí ó gbó náà nìyẹn sọ̀kò burú láti wọlé wẹ̀ láti dami sára káró tó tutù wẹ̀ sí díẹ̀ sọ̀rí nǹkan tó lè jáwẹ̀ ni mo tọ́ bá bọ́ sọ̀fún wa dẹ́kun lóòtítọ́ lòdòdò ara wa níhò tó sì dájú pé tá a bá dami sára yọ wọlé ṣùgbọ́n kò jáwẹ̀ wa kò jáwẹ̀ wa wọ́n lè rántó láì mọ̀nà ọmọ rọ̀bì aláwọ̀ tààlà àdúgbò wọn tó já sí wípé. ń bí jẹ́ súnà níbi sọ̀làsọ̀là ni máa ń sọ wọ́n ló sì mú aṣọ kan ó fi omi rẹ́ aṣọ ni ọ̀rá ju sí orí torí gbogbo òrùn tá a sọ pé ń rìn díẹ̀ lòrùn ti ń rìn ní haram ní ẹ̀bá dé mọ́kà èèyàn gbà pé kan máa ń mú lọ́dọ̀ wa kan mú èyí pé o tí ẹ̀bá tó rìn ní irú mọ́kà nígbà tá a wà nílẹ̀ Sudan níjó ní kódà táàpù ọ̀tà báyìí yóò sì gbóná débi pé ọkàn ju Lipton sí ni yọ yọ ẹ bá rìn láti ilé rẹ̀ tí ń gbé ní àwọn ilé Ọ̀yọ́ ní búnládì yẹn lọ sí haram èèyàn gba Ọlọ́run ọba lọ́gà ohun tí ó mú yàn tí yàn bá fi wò pé ọ̀fẹ́ kírun jẹmẹ haram lọbẹ ti lè lọ láàárọ̀ báyìí ò lè wálé mọ́jú rọ̀lẹ́ síbẹ̀ kò sọ bí ìdán wò lọ́sàn-án wàá pa ọgbà so oorun yẹn wá lágbára wọn láfa Abdullahi ibn Umar radiyallahu anhuma wọn á mú aṣọ wọn wọn fi omi rẹ gbẹdẹ ojú sórí ìkànnìyà nínú àwọn tó ti kéwú lọ́dọ̀ wọn wọn tún pa ẹnìkan ní alimami Sha'bi rahimahullahu ta'ala àwọn náà da omi sórí nítorí káró fi lè tutù táàfà sí láwẹ̀ wọ́n tún pẹ́ nìkan ní alhassan basiri rahmatulahi alayhi wọ́n ní kò burú kí yẹn yọnu nù sẹ́nu yẹn bá ti gbẹ jù débi pé yẹn fẹ́ lé òbí a ah, èwo máa wá kàn yìí kọ́ yọnu nù òun ní ogbómi mi o kọ́ yọnu nù àti kéèyàn ó sì mú omi kó fi sára tí gbígbóná yẹn ti pọ̀ jù sọ nítorí bẹ́ẹ̀ ká má tẹ̀lé èdè Yorùbá ààwẹ̀ ni tí ó ṣe pé àwọn túmọ̀ rẹ̀ sí àìjẹ àìmú àti àìwẹ̀ eré yìí káwọn olóòṣà ń ṣe àwọn àwòpé náà ni mùsùlùmí ṣe wọ́n bá fi ń pè láàwẹ̀ sọ ká má tẹ̀lé ìtumọ̀ yorùbá yẹn débi pé àwọn á sọ̀rọ̀ fún wẹ̀ ká má gbàgbé ẹwọ ọjọ́ ọ̀túnla nísìnyí ọjọ́ jùmọ̀ ọjọ́ tí wọ́n jẹ dandan fẹ́ tó bá ti bàlágà rẹ̀ torí pàdé bisùlá rẹ̀ sọ̀lá sọ pé. غسل الجمعة واحد لكل محتلم ìwẹ̀ ọjọ́ jùmọ̀ nìyí dandan lọ́jẹ́ gbogbo ẹni tó bá ti bàlágà ìjọ́rọ̀ ẹ̀yìn yẹn kìí ṣe pé tí ì bá ṣe náà wọ́n jẹ́ náà àwẹ̀ náà àwẹ̀ ìwẹ̀ yẹn sọ̀tọ̀rí bẹ́ẹ̀ tí gbogbo ẹ bá gbóná jù èèyàn lè lọ sinra ọ̀fara àwẹ̀ rẹ̀ ọjà subhanakallahumma wa bihamdik. لا شاد مل رہے